ọlọ́run ọba ìbàrẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin èèyàn wa tuntun kí yẹn káàbọ̀ lẹ́ẹ̀kan sí kí là ń sọ à ń sọ nípa oúnjẹ jíjẹ àti ipa tí oúnjẹ tá à ń jẹ ohun tá à ń mú lọ sẹ́nu wa tó ń wọnú ara wa tó ń wọnú àgọ́ ara wa ipa tó ń kó lára ìlera wa ẹ ń wà lórí ètò ẹ pẹ̀lú olùkùnmi ẹ ọmọ tó dára ẹ ṣàmọ ẹ Sekinat Ọláìdé Rájí àjọwà lórí ètò náà ni ẹ ká tó lọ díẹ̀ ẹ a fún yín ní ìmọ̀ràn pé ohun tá à ń fi sẹ́nu wa ó gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ ní ìmọ́tótó ẹ ṣùgbọ́n ní abala tá a dé yìí a fẹ́ máa pẹ̀ kẹ́lù ká máa mú lẹ́bẹ̀ẹ́ lábàbà pé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló jẹ́ pé ohun tá a bá ti rí là ń jẹ ǹjẹ́ ó jẹ́ kó jẹ́ pé ohun tá a bá rí là ń jẹ àbí kó á jẹun tó bá máa ṣe ara wa láǹfààní gangan. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ sórí tí o bá wo bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe rí nísìn hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ohun tó ń rí ni wọ́n jẹ torí wípé bí àpò ṣe rí hmm. àmọ́ èmi máa ń sọ̀rọ̀ kan lórí ètò yìí ká má ti tó gbogbo èèyàn ló ṣe rí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣe rí kò síbi tí ò dé o. gbogbo bíi ni o. gbogbo èèyàn ló mọ bí àpò ń ṣe rí. àmọ́ mo máa sọ wípé ìwọ̀nba nǹkan tó bá ká mọ́ wa lápò ẹ jẹ́ ká rí wípé ń ta bá máa fi jẹ kó jẹun tó máa ṣe àǹfààní fún àgọ́ ara wa. Hmm. ẹlòmíì bẹ bá bá a tó bá gbé àkàṣù ẹ̀ bá. síwájú síwájú. Oh, ọlọ́run ọba mi o ó lè má jẹ́ èyí tó máa tó tó máa fi bẹ́ẹ̀ ní àwọn èròjà aṣaralóore torí wípé bí àpò wọn ṣe rí torí bẹ́tò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣe rí àmọ́ mo máa ń sọ wípé ẹ má ti torí wípé bí àpò ṣe rí àbí bẹ́tò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe rí ká wá kọ̀ wá jóúnjẹ kan tá a mọ̀ wípé kò tiẹ̀ kò ní ká ṣáà jẹun ṣá tí ò tiẹ̀ ní ṣe wá láǹfààní ẹlòmíà ni ẹ. Eh, ìgbà tí ò sí nǹkan táwọn ọmọ mi ó jẹ ni mo ní kí n po kinní kan papọ̀ ah. tẹ bá dẹ̀ rí nǹkan tí wọ́n máa pò papọ̀ náà ó máa jẹ́ wípé nǹkan tí ò fi bẹ́ẹ̀ ṣe ara lóore ẹjọ́ torí ọlọ́run wọn bá nǹkan tó bá wà ní ọwọ́ wa ẹ jẹ́ ká rí wípé bó ṣe mọ́ ń bẹ ni ohun tó lè kà á tó sì máa jẹ́ wípé àlàáfíà ló máa padà mú wá fún àgọ́ ara wa òun ni kẹ́rin pé ká fi jẹ́. ẹ ǹjẹ́ tiẹ̀ mọ̀ pé bí ọ̀nà bíi mẹ́fà sí méje ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì sọ pé oríṣiríṣi ìpele oúnjẹ pé sí oúnjẹ that's eh, six classes of, of food ọ̀tọ̀ ni eléyìí tí wọ́n pè ní carbohydrate tó ń fúnni lókun ọ̀tọ̀ ni èyí tó ń pè ní protein protein ọ̀pọ̀ èyí tó ń pè ní mineral ọ̀pọ̀ ni wọ́n pè ní fatan oil omi fúnra rẹ̀ water ara ẹ̀ mà ní tẹ̀tí ẹ̀ sọ̀rọ̀ vitamins lóríṣiríṣi so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò kí ń momi ah, omi ò ṣe oúnjẹ fẹ́ lómi o ṣùgbọ́n ẹlòmí àjòkúta mọ́mù mi ni. Ah, ṣùgbọ́n <laughs> ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ni a ò mọ̀ pé àǹfààní tí omi mímu ń ṣe lára ó máa pọ̀ gidi gan ni. ó pọ̀ gan-an ni. torí pé omi fúnra rẹ̀ wà lára classes of food ìpele oúnjẹ tí à ń sọ yìí. bá a ṣe wá sọ lẹ́ẹ̀kan bí sẹ̀kínà ṣe sọ ó wá ká owó díẹ̀ níwọ̀nba mọ́ yín lọ́wọ́ ẹ máa torí rẹ̀ kó fùfú mẹ́jọ ẹran hùn. <laughs> ẹlòmíà ni ẹ fún mi fùfú mẹ́rin àìrọ̀ orí ká fi sí ìbọ̀dá wà ní ẹ ẹ ẹ ẹ má fẹ́ràn hùn ẹ fẹ́ràn hùn sí. ẹ fùfú mẹ́rin ẹ gbà pé fùfú yìí carbohydrate ni ẹ bá ń bewédú wọn wà bewédú wọn fún mi ọbẹ̀ sí i hmm. wọn á ní ẹran ń kọ́bọ̀ dá ẹran hmm, ẹ má fẹ́ ran sí ẹja ń kọ́ ẹ má fẹ́ já sí ẹ mọ̀ pé ohun tẹ́ ẹ jẹ yìí kò tí ì di balance diet bí àṣà olóyìnbó ṣùgbọ́n ṣe rí tẹ́ ẹ bá jẹ eléyìí tẹ́ ẹ fi jẹ fùfú mẹ́rin tẹ́ ẹ bá jẹ fùfú méjì tẹ́ ẹ jẹja tẹ́ ẹ jẹran tó fún yín ní ẹ̀fọ́ tó dára tẹ́ ẹ momi gidi sí i kì í ṣomi tútù oní ice block o tí ó máa dì sí yín láyà o tẹ́ ẹ momi gidi sí i ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ tún ti dènà àwọn àìsàn kan ẹ tún ti ṣe ara yín láǹfààní ju pé kẹ́ẹ̀kan yó lọ àwọn ìbá pé kíní kan wá ní kó aṣọ kọ̀ hmm. ni pé ẹ rí ọmọ mi inú rẹ̀ ó ga tó báyìí oúnjẹ gidi ni o bíi pé kán bú ẹ̀kọ́ mẹ́jọ sí ọlọ́run ló máa yọ olúwa yìí àìláyé ìgbà táwa gbọ̀ngàn <laughs> ayé gbọ̀ngàn ẹ̀yà mi yẹn lẹ́kọ̀ọ́ hmm. kọ́ ló ń bá fọ̀nù kẹ wọ́n wàá bú ẹ̀kọ́ bíi mẹ́rin wọ́n wàá mọ̀ fà kàjẹ́ ikùn wàá dúró ya lọ́tọ̀. àmọ́ ṣe mọ̀ pé àkàrà dà. àkàrà dà lọ́pọ̀lọpọ̀ torí pé àkàrà gangan fún rẹ̀ protein ni ẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ni òun tiẹ̀ ń jẹ́ wà rárá. ẹlòmíì ò láìkẹ ẹ̀yin ara lé. ṣé nǹkan tá a wá láìkì ni àbí tó ń ṣe wá láǹfààní. Hmm, hmm, ìbéèrè òun ọ dáhùn rẹ fúnra rẹ èmi ò dáhùn tèmi àwọn aráalé ò dáhùn tiwọn náà. ó yá dáhùn tiẹ̀ ṣé tó bá fẹ́ jẹun tẹ̀kí náà jábẹ̀ látọ̀dọ̀ tiẹ̀ ṣé tó bá fẹ́ jẹun ṣé mm. tó láìkì ló fẹ́ ló fẹ́ jẹ ni mm. àbí tó máa ṣe é láǹfààní gangan. ní èmi ní tèmi o ohun tí mo nífẹ̀ẹ́ láti jẹ ṣùgbọ́n tó jẹ́ ohun tó máa ṣe mí láǹfààní mm. òun ni màá jẹ kí ni oúnjẹ oúnjẹ jẹ́ ohun pàtàkì tí olódùmarè ọba ti fi lélẹ̀ kí n sọ wípé bóyá ó ti wà nínú àkọsílẹ̀ ọmọ ẹ̀dá àti gbogbo wọn abẹ̀mí pátápátá olódùmarè ọba a gbọ́dọ̀ máa jẹ torí wípé kò sí ẹ̀dá alàyè kan tó lè survive láìsí oúnjẹ kò sí kò sí ẹnikẹ́ni tó lè bọ́ta wá nísìnyìí kó wá sọ ní gbangba wálé àwípé láti ọjọ́ tí ìyá mi ti dẹ̀jẹ̀ lé mi lórí tí mo ti bóde ayé ìjẹun kò sí ẹni tó lè sọ torí wípé oúnjẹ ṣe pàtàkì ó sì wà nínú àkọsílẹ̀ ohun tí olódùmarè ọba ti fi lélẹ̀ pé kó ṣe àwọn ọmọ ẹ̀dá láǹfààní láti survive tábà wọnú ìwé mímọ́ bíbélì gan ọlọ́run gan ka àwọn ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ síbẹ̀ kódà tábà wò nínú ìwé genesis nígbà tí ọlọ́run tó ń dá ayé tó ń dá ohun tó ń dá ohun gbogbo ọlọ́run dá oríṣiríṣi ó dá oríṣiríṣi oúnjẹ fún àwa ọmọ ẹ̀dá kódà ó tún dá ẹranko kí ẹranko gan lè wà lára ohun tó máa jẹ oúnjẹ fún wa bẹ́ẹ̀ ni kó máa ṣe wá láǹfààní ká máa jẹ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn nǹkan míì tá a máa ń jẹ kò ń ṣe nǹkan tó yẹ ká jẹ gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan wípé a ní six classes of food gẹ́gẹ́ bá ti sọ a ní carbohydrate a ní protein a ní kìnnìkan bẹ́ẹ̀ ni ṣọwárí bí gbogbo ẹ ṣe ní àǹfààní òun náà ni wọ́n tún ní ìdàkejì. ìdàkejì. káwọn máa mú báyìí tá a bá sọ pé carbohydrate àwọn oúnjẹ wo ló wà lábẹ́ carbohydrate. carbohydrate hmm. a ní ìrẹsì. o ti o ti fẹ́ lójú báyìí mo gbádùn rẹ̀ báwọn. a ní iyán. iyán a ní àmàlà àmàlà funfun a ní fùfú búrẹ́dì tá à ń jẹ káyà láwọn oúnjẹ tó funfun funfun funfun carbohydrate ní <laughs> ìrẹsì funfun tábàdà wà wò bẹ́ẹ̀ carbohydrate ní kí wá ṣe yàtọ̀ sí àwọn èèyàn tó wá jẹ́ wípé bí oúnjẹ tá a lè sọ pé àwọn oúnjẹ tó ṣe gbòógì yàtọ̀ sí yẹn ṣúgà wà lára carbohydrate hmm. torí pé at the gbogbo oúnjẹ tá bá jẹ àwọn ìrẹsì nínú wọn ní carbohydrate nígbà tó bá máa parí end product bí àṣà lóyìnbó wọn ní glucose ṣúgà ní ìwádìí ká ṣáà ní gbogbo oúnjẹ tó bá ti jẹ́ funfun funfun funfun. bẹ́ẹ̀ni ẹ bí funfun fùfú hmm. ẹ̀bà hmm. búrẹ́dì. ẹ̀bà o funfun o. ṣé bàbá dúdú ni àbí kí ni sọ ẹ̀kọ́ funfun ìrẹsì funfun ṣùgbọ́n carbohydrate ni fùfú náà carbohydrate ni ẹ̀bà ṣùgbọ́n kí nìkan nípa ọgbọ́n carbohydrate ni pé ìparí carbohydrate ṣúgà ni mo pèsè bẹ́ẹ̀. yàtọ̀ sí yẹn a tún ní protein. bẹ́ẹ̀ni àwọn oúnjẹ wo ló wà lábẹ́ protein. bẹ́ẹ̀ni a ní ẹja a ní ẹ̀wà ẹ̀wà ẹ̀wà yẹn ni wọ́n sọ pé ní abala bíi tá a wà yìí ẹ̀wà gangan ló ń jẹ protéènì tó pọ̀ jù fún wa ìdẹ́ ṣe gbogbo èèyàn ló nífẹ̀ẹ́. mo wà lára àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ èmi nífẹ̀ẹ́ wà o àmọ́ kò ń ṣe gbogbo ògbà. ẹlòmíì àti ẹni ẹ fún mi ní àwọn mo kí n máa sè mọ́ rẹsì ẹ̀wà mi dẹ̀ máa ń pọ̀ ju rẹsì lọ tó lóun fi sórí o rẹwà báyìí ara rẹwà tó rẹwà yìí ó wà lára pé oúnjẹ tó dáa oúnjẹ tó dáa sára tó bá wù kó bá ń kówó tó bá ti wù kó bá ń kówó ni pé ẹlòmíà ni ẹ fún mi ní ìrẹsì múrí márùn ẹ̀wà múrí kan àbọ̀ thirty naira <laughs> kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ẹ̀wà kó máa pọ̀ ju ìrẹsì wa lọ. yàtọ̀ sí ìyẹn lábẹ́ protein náà a ní ẹja a ní ẹran a ní ẹran a ní ẹyin bẹ́ẹ̀ ni ẹrin ẹyin ẹran mọ́gbọ́n ẹyin ẹran ẹ̀wà ẹ ẹ àní wàrà. àní wàrà. bẹ́ẹ̀ni hmm. ẹlòmíín sì wà tó jẹ́ wípé bó gbá káṣù ẹ̀bà síwájú kò sẹ́ran kò sẹ́jà. ẹran òun ìran máa ń pè ẹran òun. ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣe rí àmọ́ ẹjọ́ ó ṣe pàtàkì ká máa jẹ yàtọ̀ síyẹn a ní fat and oil. ara ẹ ní epo pupa wà lábẹ́ fat and ara ẹ lepo pupa wà ara hmm, ẹ lòróró wà ara ẹ ní bọ́tà wà ara ẹ ní cheese wà bẹ́ẹ̀ ni adẹ̀wà ní. cheese cheese continue múra sí i òun náà ni mo sọ ní ẹ cheese ọ̀rọ̀ eh. oúnjẹ là ń sọ. ẹ eh, òun náà ni cheese gbogbo èpè cheese àwọn èèyàn fẹ́ mọ̀ pé rírà wa tí èbó ń pọ̀ lẹ́nu wa àpè cheese orí ọ̀rọ̀ epo pupa ni. ẹ má dáhùn ẹ dákun a ní <laughs> hmm, avocado. avocado yẹn èso kan ni o èso kan ni bẹ́ẹ̀ ni tó máa ń fẹ́ hmm. farajọ bíi pear pie àmọ́ inú rẹ̀ mọ́ ń ṣe lóko mo sì fẹ́ràn kí n mọ̀ fi jẹ iṣu tó tó bá rí èyí tó bá ti rọ̀ ah, dáadáa kí ni kò lóòótọ́ náà wà ìgbá ìgbá ìgbá ọlọmọ mi ìgbà avocado la ṣe under fat and ah, oil yàtọ̀ sí yẹn a ní mineral salt salt hmm. a ní àwọn vitamins lóríṣiríṣi lábẹ́ vitamins a ní vitamin A hmm, vitamin C vitamin, vitamin G. K sórí vitamin K òun hmm. epo pupa tí à ń jẹ wọ́n jẹ́ kó yé wa pé ó pọ̀ púpọ̀ vitamin k púpọ̀ púpọ̀ ló wà ń bẹ̀. èyí tó túmọ̀ sí wípé bó ṣe wà lọ́ndà fat and oil eh, òun náà wà lọ́ndà vitamin. ó hmm. gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló jẹ́ pé gbàtàbà fi jẹkun pupa a ó ti gbá àǹfààní rẹ̀ vitamin k rẹ̀ a ti gbà kúrò yóò ti kú vitamin g. tó tiẹ̀ rí èlé tó sọ yẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà lórí ètò bó ṣe ń lọ lábala ìlera àwọn olólùfẹ́ mi mọ̀ mí wípé mi ò lè ṣe kí n má mẹ́nu bà. owó ti ní táìmù kan náà tá ti sọ̀rọ̀ nípa epo tá sọ̀rọ̀ nípa oúnjẹ èso báyìí àwọn dókítà tí mo fọ̀rọ̀ wá lẹ́nu wò ń gbà yẹn wọ́n sọ wípé kò dáa ká fẹ́ jẹ epo káwa máa gbà wọ́n ní gbogbo ohun tó ṣe ara lóore nínú rẹ̀ láti gbádànù ah! ẹlòmíì sì wà tó jẹ́ wípé òróró gan tá à ń sọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì lè lo òróró ó lè lò lẹ́ẹ̀mẹjọ ah! ẹlòmíì ò kọ́kọ́ fi òróró yóò fi dín ẹja nígbà bá máa dín àkàrà òróró náà ni wọ́n ń lò yàtọ̀ sí yẹn wọ́n á fẹ́ dín dòdò òróró yìí náà ni ẹlòmíì ọmọ rẹ̀ ó tún képe à àwọn pọ̀pọ̀ pọ̀pọ̀ ọ̀hún òróró ọ̀hún náà nígbà tó bá parí rẹ̀ wọ́n dà sọ bẹ́ẹ̀ wọ́n dà sọ bẹ́ẹ̀ àbí kò ṣe sú wọ́n dà sí iṣu kó fi jẹ sú àti òróró vitamin k tó wà ní epo pupa ẹ má jẹ́ ká gbàdánù tó wá rí bí a sọ pé ẹ̀wà jẹ́ oúnjẹ tó pọ̀ jù ní protein táwọn olóyìnbó wá ní rich in protein gbàtẹ́ lómi ò bá jẹ wà epo òróró ní òfìsì yóò jẹ mọ́ínmọ́ín ọ̀ọ̀lẹ̀ òróró ni o yóò dákàrà eh, àwọn ẹtì torí èmi lọ yóò dákàrà òróró ni o tó sọ pé wà tó àṣírí mi síta o yóò táṣírí mo sọ fáwọn èèyàn wa torí àwọn èèyàn bíi tiẹ̀ kọ́ lè bá a gbọ́ ṣé ẹ rí ẹ̀wà hmm. tẹ́ ẹ bá ti si ẹ̀wà hmm. tá a bá si ẹ̀wà ní ẹ̀wà jíjẹ hmm ah oh, ṣe rí àsìkò tá a ti wà tójú òun rọ ìtagbàdo pọ̀ ta mm, mm. kéèyàn sí àgbàdo òòjọ́ mm. ọlọ́run ọba mi o kó sí ẹ̀wà sí ọlọ́run ọba mi o kó wá lo ata tútù kó lọ gidi ni o ní lílọ tó o ṣe ní tààràtààrà kó ṣe ẹ̀wà alágbàdo kó wá depo sí ọlọ́run ọba mi o. ṣó tẹ̀ bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ ṣe ẹ̀wà alágbàdo ìpínlẹ̀ náà la máa fi ṣe àmọ́ lórí ah, àkàrà àti mọ́ínmọ́ín tó sọ yẹn lórí ẹ̀ mo fi máa ń sọ wípé bá a ṣe ń ṣe ètò bá a ṣe ń bá àwọn aráalé wí tá à ń bá wọn lámọ̀ràn làwa náà ń bára wa wí là ń fúnra wa ní àmọ̀ràn torí pé kò sí nǹkan tí a lè máa sọ bó ṣe ń dàbí ẹ̀kọ́ fẹ̀yìn náà ló ń dàbí ẹ̀kọ́ fáwa torí lórí ti epo lórí àkàrà àti mọ́ínmọ́ín èmi fúnra ara mi tẹ̀ ń wò ẹ̀yìn aráalé mi ò lè jẹ àkàrà elépo mi ò dẹ̀ lè jẹ mọ́ínmọ́ín mi ò fi kọ ẹnu náà ni mo ṣe ah, sọ nígbà kan ìlú kan wà ìlú kan wà tá ìlú kan wà tá à ń pè ní òṣù lóṣù òṣù òṣù alákàrà lọ́nà jèṣà lọ́nà lẹ́ṣà òun ni àtàkùmọ̀sà west local government òṣù nípínlẹ̀ ọ̀ṣun. àkàlélẹ́pọ̀ ló fẹ́ràn bẹ́ẹ̀. kó tó di pé wọ́n dá ọ̀nà tuntun tí wọ́n ṣe sílẹ̀ tó náà ọ̀nà ọ̀fẹ́ tuntun hmm. nígbà náà tá a bá kúrò láti èkó lọ káà ń lọ sí ondo à ń lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun nígbà tó bá ti dé òṣù mọ́tò dúró báyìí ni tó jẹ àkàrà elépo hmm ọlọ́run ọba o so orí àkàrà elépo tí epo yóò mọ̀ ṣe ṣìnkìn nínú rẹ̀ gidi ni o vitamin k wọ́n lè sọ fún wa pé nínú gbogbo vitamin pátápátá vitamin k yìí gẹ̀gẹ̀ ló ṣiṣẹ́ fún ojú yàtọ̀ sí vitamin A àtàwọn vitamin A torí pé vitamin A náà kò ṣiṣẹ́ fún ojú lòun lọ ah, nísìnyí wọ́n wá rí ọmọ mi kò tí ì ju ọmọ ọdún márùndínlógún ọmọ ọdún méjìdínlógún ọmọ ọdún mẹ́tàdínlógún ìgójú rẹ̀ tòkòtòkò báyìí ni ṣé kí n má parọ́ fún ọ mo ṣe wà yìí mo ṣe wà yìí vitamins kọ̀ọ̀kan kò dẹ̀ sí vitamins yìí ibi tá a ti ń rí náà nínú àwọn tá à ń jẹ sẹ́nu wa ni. yàtọ̀ síyẹn ká máa fọ̀rọ̀ lẹ̀ omi wà nínú ẹ̀yà oúnjẹ ìsọ̀rí oúnjẹ mẹ́fà six classes táwọn dókítà jẹ́ ká mọ̀ wọ́n lè jẹ́ ká mọ̀ wípé ó ṣe pàtàkì fún wa ká máa mu ife mẹ́jọ omi lójúmọ́ eight cups of water lójoojúmọ́ lójoojúmọ́. ṣé o mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọ́n tún máa ń sakọ wọ́n tún ṣe yànga wọ́n á ní èmi bẹ́ẹ̀ ṣe wà. tó kéré jùlọ nìyẹn o nítorí pé a gbọ́dọ̀ mu omi tó tẹ̀ máa tóbi gálá. wọ́n á ní táwọn ṣe wà táwọn bá jẹun àwọn oní mú omi kankan sí. àwọn àjòkúta mọ̀ mọ̀ mi. kì í sakọ o ẹ̀ẹ́dẹ̀ ṣe àǹfààní hmm. kò ṣe ara yín ní àǹfààní o. a tí mo bá wà yìí tí mo bá fẹ́ jẹun mo máa ń mu omi gidi kí lẹ́wọ̀n mi máa ń jẹ́ ká ṣe omi wà lára àkọ́ jẹ́ pé àwọn olóyìnbó wa ní ó máa ń ṣiṣẹ́ nǹkan tó ń pè that is nínú òyìnbó ní body metabolism mm-hmm. ìyẹn ni pé bí àwọn ohun tó wà ní ara wa bó ṣe ń ṣiṣẹ́ sí tá a bá ń momi dáadáa ó máa ń fa kí ìfúnpá ẹni kó máa wà ní dáadáa. metabolism tó dẹ̀ tún mẹ́nu bàyẹn ní ṣe pẹ̀lú ibi ìgbọ̀nsẹ̀ wa ó máa jẹ́ kí oúnjẹ kó lọ wẹ́rẹ́ kó dà wẹ́rẹ́. ohun tá a bá jẹ lóyìnbó á ní kiri àlọ́kùn àlọ́kùn á lè lọ á ṣe ìgbọ̀nsẹ̀ wẹ́rẹ́ á ṣe ẹ̀yọ́ ní wẹ́rẹ́ ẹlòmíì ò délé ìgbọ̀nsẹ̀ yóò mọ̀ ranjú níbi ẹni tó bímọ lọ́la. ọlọ́run ó ṣàánú rẹ̀ àwọn eh, àǹfààní ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ ni carbohydrate ta sọ yìí ló ní àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ní protein ní àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ní vitamin ní tábà wo carbohydrate òun ló ń fún ara wa ní okun òun fún ara wa ní warm òun ló ń jẹ́ ká wà alive òun ló ń jẹ́ ká máa ní okun àti agbára láti ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe tábà dẹ̀ wá wo protein náà òun ló jẹ́ kí àwọn ẹ̀yà ara wa tó wà nínú kó máa sọ jí kó máa dàgbà wọ́n ní pé àwọn worn out tissues and cells nínú àgọ́ ara ara wa àwọn protein àwọn ẹja ẹ̀wà ẹlòmíà ló wò fẹ́ràn ẹja ẹran ẹran tó yí òun lòun nífẹ̀ẹ́. oúnjẹ jíjẹ òun là ń sọ nípa rẹ̀ ni pé ká máa wo ohun tá à ń jẹ ká sì máa ṣe kí ni o ká máa jẹun tó máa ṣe wá láǹfààní